ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ mú màwòrán Orísun ti ń fẹsìn yín ìròyìn mẹ́wàá òun ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹni kejì Abíọ́nà ló ń tọ́kún ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa lẹ́sẹẹsẹ. ìlú mọ̀ọ́ká adẹ́rìn pòṣónú Ayọ̀ Mákùn tí gbogbo ènìyàn mọ̀ sí AY Live ti wọ́gi lé ayẹyẹ àti ètò alárinrin tí ó máa ń ṣe ní ẹ̀ẹ̀kan lọ́dún pàápàá ní ọjọ́ àjíǹde tí wọ́n máa ń pè ní AY Live Show látàrí àrùn coronavirus ẹ jẹ́ kí a lọ gbọ́ àtúpalẹ̀ ìròyìn yìí lọ́dọ̀ Sekinat Raji Ọláìdé. ìlú mọ̀ọ́ká Ayọ̀ Makùn tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí AY ti wọ́gi lé ètò rẹ̀ ọlọ́dọọdún tí a mọ̀ sí AY Live Show tí ó máa ń ṣe ní ọjọ́ ọdún àjíǹde ọ̀rọ̀ yìí ló jẹyọ láti orí ìtàkùn ayélujára rẹ̀ tí ó sì tì síta pé ètò náà kò ní lè wáyé mọ́ nítorí àrùn búburú kòrónà náà ni ọ̀kan nínú àwọn alukoro ètò náà ọ̀gbẹ́ni Adédayọ̀ Macfish pẹ̀lú fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé lóòótọ́ ni àti ọ̀pọ̀ àwọn ènìyàn ló ti ń fojú sọ́nà fún ètò apanilẹ́rìn dánilárayá ọ̀hún tó ń jẹ́ AY Live Show. Ayọ̀ Mákùn pẹ̀lú rọ àwọn olólùfẹ́ rẹ̀ pé kí wọ́n má ṣe bínú àti wípé àwọn pẹ̀lú rí ohun tí orílẹ̀-èdè gbogbo ń kojú nítorí àrùn búburú kòrónà ó ní lọ́gán tí àrùn náà bá kásẹ̀ nílẹ̀ ni ohun gbogbo yóò padà bọ̀ sípò àmọ́ kò sẹ́ni tó sì lè sọ ohunkóhun nípa rẹ̀ báyìí ọjọ́ tàbí àsìkò tí ètò AY Life ọ̀hún yóò wáyé Sekinat Ọláìdé Rájí. ẹ káàbọ̀ padà kò jẹ́ bí Sekinat Rájí Ọláìdé ṣe mú eléyìí wá fún wa. inú mọ̀ọ́ká olórin ẹ̀mí ni Tọ́pẹ́ Àlàbí lo àsìkò láti gbàdúrà fún orílẹ̀-èdè ó sì rọ àwọn ènìyàn pẹ̀lú kí wọ́n mú ètò ìmọ́tótó àti fífọwọ́ wọn tó ń ti kí wọ́n máa bomú wọn ní pàtàkì lásìkò tí ó ń gbàdúrà fún wọn ẹ jẹ́ kí a lọ gbọ́ àtúpalẹ̀ eléyìí lẹ́ẹ̀kan sí lọ́dọ̀ Sekinat Raji Ọláìdé. ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí ni Tọ́pẹ́ Àlàbí ti rọ gbogbo àwọn ènìyàn lásìkò yìí láti kún fún àdúrà nítorí òun ni ìgbésẹ̀ tó kàn lórí àrùn búburú asológùndèké yìí tó ń jẹ́ coronavirus Tọ́pẹ́ Àlàbí sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ pẹ̀lú ìfajúro àti ìpòrúru ọkàn pé àdúrà ni ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí gbà báyìí ẹ gbọ́ bí ó ṣe sọ. hallelujah ògo ni fún ọlọ́run lókè ọ̀run hallelujah àmín ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà lórílẹ̀‐èdè nàìjíríà ní pàtàkì nítorí ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ yìí kì í ṣe pé ó bá ẹnìkan tàbí ẹni méjì wí ó dàbí dùgbẹ̀dùgbẹ̀ tó já lókè ní gbogbo wa ló ń bá orí gbogbo wa ló ń bọ̀ ṣùgbọ́n lórúkọ Jésù àjálù burúkú kò ní jálu ẹnikẹ́ni wa lórí àmín àkọ́kọ́ ò ní pé ẹ jẹ́ ká ti ẹ̀yìn Ọlọ́run lógo wípé ògo ni fún orúkọ rẹ̀ nítorí kí o di Ọlọ́run síbẹ̀ ewé kan ò ní jábọ́ lára igi kí Ọlọ́run má mọ̀ sí àṣẹ Olódùmarè ni ohun gbogbo tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kó tó ṣẹlẹ̀ ká tó bí ohun náà ni Olódùmarè ti mọ̀ ọ́ ó wá béèrè àdúrà fún gbogbo ènìyàn pé kí olódùmarè yọ wá kúrò lọ́wọ́ àjàkálẹ̀ àrùn búburú náà gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àrùn kòrónà ti di tọ́rọ́ fọ́nkálẹ̀ tó sì ti ń di ọ̀pọ̀ ohun gbogbo lọ́wọ́ báyìí dé orí ọ̀rọ̀ ìṣúná orílẹ̀-èdè ètò ọrọ̀ ajé àgbáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lákòótán Tópẹ́ Àlàbí pe ìpè padà sọ́dọ̀ Olúwa fún gbogbo ènìyàn kí wọ́n sì mú ìmọ́tótó ní pàtàkì. fàánú gbà wá fàánú gbà wá àwa pa á láṣẹ fún ìwọ àrùn tí wọ́n ń pè ní coronavirus àtàwọn tó jù ọ́ lọ àtàwọn tó kéré sí ọ pé ní orúkọ Jésù Kristi olùgbàlà kò parẹ́ wọnú ọ̀gbun ẹ̀ nísàlẹ̀ lọ a ò sì ní gbúrò rẹ̀ mọ́ lórí ọmọdé lórí àgbà lórí ọkùnrin lórí obìnrin a ò ní gbúrò rẹ̀ mọ́ ó di gbére fún ọ coronavirus bẹ́ẹ̀ la paláṣẹ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín agbàtúsílẹ̀ á gba ìdáǹdè. Sekinat Ọláìdẹ́rajì. ẹ káàbọ̀ padà ifáfitì ìlú èkó ìyẹn Lagos State University LASU ti sún ọjọ́ ìkẹ́kọ̀ọ́ gboyè wọn eléyìí tí a mọ̀ sí convocation wọn sí iwájú látàrí àrùn búburú coronavirus eléyìí tí ó ti di tọ́rọ́ tó ń fọn káàkiri ọ̀pọ̀ orílẹ̀-èdè pàápàá tí ó sì ti wọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tó sún síwájú ogúnjọ́ sí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n ló yẹ kó wáyé àmọ́ ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè kẹ́kọ̀ọ́ jáde ọ̀hún ẹlẹ́ẹ̀kẹrìnlélógún rẹ̀ ni kò lè wáyé lásìkò yìí mọ́ bẹ́ẹ̀ wọn kò tí ì mú ọjọ́ kan pàtó tí yóò padà wáyé ọ̀rọ̀ àtẹ̀jáde kan tó wá láti ọ̀dọ̀ àwọn aláṣẹ fáfitì náà sọ wípé ìgbésìn ọ̀hún wáyé látàrí àrùn búburú tó ń bẹ lóde èyí tó mú kí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ fi òfin de ìwọ́jọpọ̀ àwọn ènìyàn ìta gbangba lásìkò yìí àwọn aláṣẹ iléèwé ọ̀hún sọ wípé kò dùn mọ́ àwọn nínú láti sún ayẹyẹ náà síwájú wọ́n sì bẹ àwọn akẹ́kọ̀ọ́ gboyè àwọn òbí wọn àti wọn tí wọ́n fẹ́ fi àmì ẹ̀yẹ dá lọ́lá ará ọ̀rẹ́ ojúlùmọ̀ àti àwọn alẹ́nulọ́rọ̀ ìfáfitì náà wípé kí wọ́n má ṣe bínú lákòótán àwọn aláṣẹ ìfáfitì lásù sọ wípé bí ọ̀rọ̀ bá ṣe jẹ́ lórí ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ gboyè ọ̀hún àti ọjọ́ mìíràn tí àwọn yóò yàn ni àwọn yóò fi tó àwọn ará ìlú létí. aṣíwájú pàtàkì nínú ẹgbẹ́ afẹ́nifẹ́re ọláwálé ọ̀ṣun ti sọ wípé orílẹ̀-èdè nàìjíríà yóò dára bí àwọn olórí rẹ̀ bá lè ṣe àmúlò àwọn àṣà àti ìṣe àwọn ẹ̀yà tí ó yàtọ̀ sí tiwọn nípa mímú ìṣọ̀kan àti ìfẹ́ ní pàtàkì ọ̀ṣun tí ó jẹ́ àlejò pàtàkì tó sọ̀rọ̀ níbi ayẹyẹ àti ètò ìlàlọ́yẹ fún fífi ẹsẹ̀ àlàáfíà múlẹ̀ ṣinṣin àti gbígbégi dínà ogun èyí tí àjọ àwọn oníròyìn ń pè fún ẹ̀tọ́ ọmọnìyàn lábẹ́ ìjọba àwarawa tí wọ́n gbé kalẹ̀ ìyẹn Journalists for Democratic Rights JODA ní ìlú Èkó nílọ́lọ́ yìí sọ wípé ó ṣe pàtàkì lásìkò yìí láti ṣe àtúntò sí orílẹ̀-èdè Nàìjíríà aṣíwájú ẹgbẹ́ afẹ́nifẹ́re náà sọ wípé kì í ṣe àtúntò nìkan àmọ́ wọ́n gbọ́dọ̀ wo òfin orílẹ̀-èdè yìí kí wọ́n wò finifini kí wọ́n sì sọ àwọn ojúṣe tó yẹ kí ìjọba àpapọ̀ àti tàwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí olúkúlùkù lè mọ èyí tó jẹ́ ojúṣe rẹ̀ ọ̀ṣun sọ wípé kò sẹ́ni tó gbọ́dọ̀ sá fún ètò àtúntò ilẹ̀ nàìjíríà ó sì tún fi wípé fún àpẹẹrẹ kí wọ́n ṣe kí àwọn kan jókòó sí ìlú Àbújá máa sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ èyí tó jẹ́ ojúṣe ìjọba ìbílẹ̀ ó ní ìjọba àpapọ̀ ní àwọn iṣẹ́ tó kàn án àwọn ìpínlẹ̀ ní àwọn ìjọba ìbílẹ̀ sì ní tiwọn àmọ́ báyìí wọ́n ti da gbogbo rẹ̀ pọ̀ tí kò sì yẹ kí ó rí bẹ́ẹ̀ rárá bákan náà ni bàbá ọ̀hún sọ wípé gbogbo ìjọba lẹ́lẹ́kàǹkà ló gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ láti mú ìdàgbàsókè tó lọ́rìn bá orílẹ̀-èdè yìí nítorí eléyìí yóò mú àlàáfíà àti ìṣọ̀kan tó péye wá. lákòótán ọ̀làwálé ọ̀ṣun sọ wípé ibi tí àwọn ohun ìjagun bá pọ̀ sí fi hàn wípé ètò ààbò kò dúró re níbẹ̀ ni àti wípé ohun tó ń ṣẹlẹ̀ ní apá àríwá ìlà oòrùn ilẹ̀ nàìjíríà fi hàn gbangba wípé kò síbi tó ní ètò ààbò tó péye lórílẹ̀‐èdè yìí àti wípé orí ọ̀fẹ́ ọlọ́run nìkan ni àwọn ènìyàn ń jẹ ìjọba ìpínlẹ̀ Ògùn ti fi òfin dé ìwọ́jọpọ̀ àti àwọn ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ayẹyẹ tó ń ti àwọn ilé ẹ̀kọ́ gbogbo lásìkò yìí nítorí àrùn kòrónà akọ̀wé ìlú koro sí gómìnà Dàpọ̀ Abíọ́dún Kúnlé Ṣómọ̀rìn ló sọ eléyìí nínú ìwé àtẹ̀jáde kan tó gba ọwọ́ àwọn oníròyìn nílùú Abẹ́òkúta ó sọ wípé òfin ọ̀hún dé gbogbo iléèwé tìjọba àti taládàáni àwọn ibi ìjọsìn gbogbo tí àwọn èrò máa ń pọ̀ sí àti àwọn ayẹyẹ ńláńlá nípínlẹ̀ Ògùn àti wípé òfin ọ̀hún ti bẹ̀rẹ̀ lónìí bí gbogbo iléèwé ti wà ní àtìpa lẹ́yìn ìkẹ́kọ̀ọ́ tòní ọjọ́ ẹtì ogúnjọ́ oṣù kẹta ọdún 2020 èyí ti ṣe ọjọ́ tòní àti wípé gbogbo iṣẹ́ ìsìn àti ẹyẹyẹ tó lè mú kí àádọ́ta ènìyàn tàbí jù bẹ́ẹ̀ lọ kójọpọ̀ sójú kan ni òfin ti dè báyìí ó fi kún wípé àyípadà yóò máa dé bá ètò òfin yìí bí ìyàtọ̀ bá ti ń dé lórí ọ̀rọ̀ àrùn búburú covid-19 tí í ṣe corona ìjọba náà wá ké sí gbogbo òbí àti alágbàtọ́ tó ní ọmọ ní àwọn iléèwé táwọn akẹ́kọ̀ọ́ ń gbé ìyẹn ní boarding facility láti tètè kó wọn kúrò lónìí ọjọ́ ẹtì tó jẹ́ ogúnjọ́ oṣù kẹta ọdún yìí gómìnà dàpọ̀ abíọ́dún bẹ̀bẹ̀ fún àtìlẹ́yìn àwọn òbí